everything tí mo ṣe torí oyún inú ẹ̀ ni náà. is Ayọ̀ your wife? ṣé ìyàwó ẹ̀ ni Ayọ̀ tó fi ṣe everything pẹ̀lú ẹ̀. ẹrù ẹlẹ́rù lèyí o gbégbégbé ọ̀nà fún ògbé gungun ẹja dúkù bàbá ìjà ariwo gèlè olówó sinimá títún ẹrù ẹlẹ́rù àgbàlẹ̀tù inspirational marketer toy man films òdì àti ìgbéjáde. ẹrù ẹlẹ́rù ó fún yẹjẹjẹ láàárọ̀ ọ̀dàlẹ̀ owó ojú ni lọ. for the last time kú kó nú ẹ. ó wá di kàkà kí kú ọmọ jẹsẹ sáfì ṣàwádà àwọn sinimá yìí jẹ ọjọ́ yẹn ń lakọlẹ nítorí àjẹmọlá lọkọ pọdùsẹ ògbóná kúndé ọláyọsọ lọdìrẹ jẹ ọlágbára ẹrù ẹlẹrù ọmọ jẹjẹrẹ àti gbẹjáde báyìí ọ akẹtẹ báyìí agbalẹtù ìgbésùn àmàkẹta climax fifth owning movie city àmì arena shopping complex bọ́ládé Òṣòdì Lagos imposter and motion pictures àti kẹ́kẹ́ arena Òṣòdì ló ń distribute yẹ.